الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله الله وبتي kó ṣe wá ní mùsùlùmí ọba tí ó ṣe àkójọ wa ní ààyè tó ṣe ní rọrùn abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn orí tí ó bẹ nínú Ramadan yìí kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó má jẹ́ kí ó fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn iṣẹ́ rí téèyàn ṣe tó fi rújú rí ọlọ́mọ ọba kọ́mọ ọba kò ṣe ní ọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà a tún tọrọ asàlátù fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́mọ ọba tó fi ta wá lọ́rẹ tó ní kó wá mú ọ kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ kó mú wa kúrò nínú ima kan lọ sínú ìmọ̀ kí ọlọ́run wọlé Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ bẹ́ẹ̀ látòrí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ àti gbogbo àwọn sàábé tó kù kíkì ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí di jọ́ gbẹ̀dẹ̀ kíámà lẹ́yìn náà mo kí gbogbo ìdòkó pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ elétò fún lẹ́kṣọ̀ yìí bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n jẹ́ chairman tí olórí àwọn afáà mi tí wọ́n ṣe kò kárí ọ̀rọ̀ mọ́ṣáláṣí àti ọ̀rọ̀ dáwà ní àdúgbò yìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ padà sọ aburú ọlọ́mọdé kò tọ́ sí wa. lẹ́yìn náà tọ́píìkì tí wọ́n ní kí àjọmọ̀ gbéyẹ̀wò òun náà ni the effect of learning the right akida kí ni orí pa tó ń bẹ fún ìkọ́ àdì ọkàn tó ṣe wípé ó lálàáfíà àdì ọkàn tó jẹ́ àdì ọkàn òdodo àwọn orípa àwọn olóńgbẹ fún àkọ́kọ́ tí àwọn èèyàn bá gbọ́ gbólóhùn àkídà pàtàkì ọláwùjọ wa yìí nǹkan tí ó máa ń fẹ́ ń lé èèyàn sáré ẹ̀rẹ́ lómi yóò ní àwọn alákìídá wọ́n tún dé bí ẹni pé òun ò lákìídá kí ni nǹkan tá ń pè ní àkìídá àkìídá látara gbólóhùn àkọdà àkọdà òun ni kéèyàn so nǹkan òun ni kéèyàn so nǹkan tó bá ṣe pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ni tó ń bẹ nínú ọkàn òun ni kéèyàn wá determined nípa nǹkan kéèyàn wá determined nípa nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹ̀mí so wọ́n á sọ wípé àkọ́dà àléhí kọ́lbà ọ̀hún ọkàn rẹ̀ ó ti so mọ́ bí nǹkan yẹn àti nǹkan yẹn ó rìn lẹ́nu ọkàn rẹ̀ nítorí lẹ́nu ọkàn yẹn yẹn òun ni wọ́n ń pè ní àkídà anything tó bá rìn lẹ́nu ọkàn yín nǹkan yẹn ni wọ́n ń pè ní àkídà ní èdè lárúbáwá sọ tó bá ṣe pé nǹkan tó jẹ́ material thing ta lè fojú rí ni tá bá mú okùn nísìn tá sí ní so wọ́n á ní akọ̀dà habla ó so okùn yẹn ṣùgbọ́n nǹkan tá a lè fojú rí tó ní í ṣe pẹ̀lú nú ọkàn wọn á la de nǹkan yẹn nú ọkàn wa á dè é mọ́lẹ̀ nǹkan tí yẹn bìlíìfù nínú fẹ́mìlì ọ̀rìn nǹkan tá à ń pè ní àkídà so kò wá sẹ́ni tí ò lákìídà kò sí ẹni tí ò ní àkídà kò sẹ́ni tí ò ní nǹkan tó ṣe kó bìlíìfù nínú fẹ́mìlì ó lè wá jẹ́ wrong àkídà ó lè jẹ́ right àkídà. Wa alaikum salaam ó lè jẹ́ right akida ó dẹ̀ lè jẹ́ wrong akida so eléyìí nísìnyí wọ́n ní kí ni orí pa ìkọ́dí right akida kí ni right akida òun náà ni right iman imani tó yẹ ká ní imani náà ni wọ́n ń pè ní akida imani òun ni tá ń pè ní àkìdá tó fi jẹ́ pé táwọn àfa tá máa ń kọtíra ẹlòmíín lè kọtíra rẹ̀ kó pè ní al-iman ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó yẹ ká di ọkàn lé lórí kó máa bẹ́nu ọkàn wa òun nìkan tán kọ síbẹ̀ sọláfi máa rí al-iman irú yìí tí al-imam ibn manda tí wọ́n kọ́ ari al-iman tó ṣe pé ibùn tèmíyà tó kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-iman èyí tí ibùn salam tó kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfa tó ṣe pé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí katira yẹn àwọn nǹkan tó yẹ ká di ọkàn wa lé lórí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn dẹ̀ kọ tíra ń tiwọn tó ní ṣe pẹ̀lú nǹkan tá a gbọ́dọ̀ di ọkàn wa lé lórí ẹlòmíà pé ní àṣẹríà àṣẹríà ní èdè lárúbáwá òun ni ọ̀nà so àṣẹríà that is ọ̀nà tó yẹ kẹ́ẹ̀tọ̀ tẹ́bá sí tìrẹ ni tó kọ àṣẹríà tó táìtù ẹ̀ ní àṣẹríà tẹ́bá ń kà ìkan tó yẹ kẹ́ẹ̀ gbà kẹ́ẹ̀ dì sọ́kàn náà ló ń bẹ nú ẹ̀ òun kàn fún lórúkọ mi eléyìí pé ní al-iman eléyìí pé ní àṣẹríà bí irú yìí tí afa al-ajuri kọ ẹlòmíì dẹ̀ ni yóò pé tiẹ̀ ní kí ni al-aqida al-aqida láti mọ gbọ́ kí ni al-aqidatu al-wasitiyya al-aqidatu al-tahawiyya al àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti àkídà ni àti iman ni nǹkan kan náà ni wọ́n ń tọ́ka sí i nǹkan kan náà ni wọ́n ń tọ́ka sí náà tá a bá padà sínú alukur'an karim ọlọ́wọ́ bá ń sọ fún wọn suratu nisa ọlọ́wọ́ bá ní ya ayyuhal ladhina amanu aminu billahi ọlọ́wọ́ bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹgbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ bákan náà ẹgbà òjíṣẹ́ rẹ̀ àwọn màláìka rẹ̀ gbọ́ aminu billahi wa rasuli ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ ẹgbọ́ òjíṣẹ́ rẹ̀ gbọ́ wal kitabi alladhi nazzala ala rasuli ẹgbà tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ẹgbà gbọ́ wal kitabi anzala min qabl bákan náà tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ síwájú ẹgbà gbọ́ ọlọ́wọ́n bá wá ní waman yakfuru billah ẹni tó bá ṣe àìnígbàgbọ́ sí ọlọ́wọ́n bá Allah wa malaikatihi àtàwọn màláìka rẹ̀ wa kutubihi àtàwọn tíra rẹ̀ wa rusulihi àti àwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àti ọjọ́ kan yìí faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní àná tó jìnnà tefetefe náà ọlọ́wọ́ bá ń sọ fún wọn nú àyà yìí ipe ká gba òun gbọ́ ká gba tírà gbọ́ ká gba àwọn màláìka gbọ́ ká gba òjíṣẹ́ gbọ́ ká pọjọ́ kẹyìn gbọ́ ìmánì ọlọ́wọ́ bá lò ámìnú billahi wa rasulihi ẹgbọ́ ọlọ́wọ́ bá gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ wàlkìtàbí alladhi nazzala ala rasulihi tírà tó yẹ sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ní ẹgbàá gbọ́ wàlkìtàbí alladhi anzala min qabl tó sọ̀kalẹ̀ síwájú ẹgbàá gbọ́ waman yakfur ẹni tó bá wá ṣe àìgbàgbọ́ ìdàkejì ìmánu ọ̀hún ni kófòrò ẹni tó bá nígbàgbọ́ bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú ọlọ́run bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú òjíṣẹ́ ọlọ́run bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú tírà ọlọ́run bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú tírà tí ọlọ́run bá fi rán anábíwá Muhammad sallallahu alaihi àbí tírà tó ṣe pé ó sọ̀kalẹ̀ síwájú ni bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú àwọn màláíkà bó ṣe yẹ kó nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ nínú ọjọ́ kẹyìn ẹ wo bí ọlọ́wọ́n bá ṣe tó wa man yakfur billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní àná tó jìnnà tẹfẹtẹfẹ eléyìí ní suratu nisa sọlọ́ jẹ́ pé wọ́n á máa sọ fún wa wọ́n á ní articles of faith articles of faith àwọn articles yìí òun náà ni ta dárúkọ yìí alimanu billah wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir okun kan yẹ ọkan òun náà ni alqadar ọlọ́run ọba ó sọ ní àwọn àyè míì wa inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run ní gbogbo nǹkan àwọn ọlọ́run ọba àdá pẹ̀lú kádàrá ni ọlọ́run ọba ní ma asaba min musibatin fil ardi wala fi anfusikum àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí yín lórí ilẹ̀ àdánwò kan ò ní bá yín lára yín illa fi kitabin àfikún máa bẹ ní àkọọ́lẹ̀ min qabli an nabra'aha ṣíwájú ká tó dé kí nǹkan yẹn ṣẹlẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni inna dhalika ala Allahi yasir eléyìí nǹkan tó rọrùn fún ọlọ́wọ́ bá ní kí la fẹ́ ló wa òun ni pé al-iman ìtànkè imani nǹkan tó pàtàkì púpọ̀ ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí jibril lọ bá ó ní akhbirni anil imani sọ fún mi nípa imani kí ni kàtà náà sọ lásán sọ fún ó antumina billahi eh, wa malaikati wa kutubi wa rusuli. واليوم الآخر والقدر أه؟ بالقدر خيره وشره ari ko ka tẹlera wọn ká nígbàgbọ́ nu ọlọ́run ọba ká nígbàgbọ́ nu àwọn màláìka ká nígbàgbọ́ nínú àwọn tírà ọlọ́run ọba ká nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bákan náà wa tu'min bil qadar ká tún wá gba kádàrá gbọ́ khayrihi wa sharrihi ètò bá dáa tó wù wá wa sharrihi àti yìí tí ò dáa lọ́nà táwa ṣe rí agbọ̀rọ̀ nígbàgbọ́ ń bẹ́ẹ̀ so ngba tí jibril aleyhisalatu wasalam tó béèrè nípa ìmánì lọ́wọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nítorí àbí sọ fún oníṣókí ìgbà tá a padà sínú súrọ̀tù nìsà ọlọ́ni yáyọ̀ lẹ́dínà àmọ́nù mo pè yín olùgbàgbọ́ ámìnú billahi ẹgbọ́ lọ́wọ́ bá gbọ́ bákan náà wa rasuli ẹgbòdìṣẹ́ ọlọ́wọ́ bá gbọ́ wal kitabi alladhi nazzala ala rasuli ẹgba tíra tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ tó ń ṣe alukùránì gbọ́ wal kitabi alladhi anzala min qabl tíra tó ṣe kíni tó sọ kalẹ̀ ọlọ́run wá parí ẹ̀ pé wa man yakfur billah ẹni tó bá ṣe àìgbàgbọ́ nínú ọlọ́run ọba wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní àánú tó jìnà tefetefe jama tá a bá wo ayàyà a pé nǹkan tá a gbọdọ̀ kọ́ tá a gbọdọ̀ mọ̀ òun ni kí ni al a gbọdọ̀ kọ́ adẹ̀gbọ́dọ̀ mọ̀ òun ni al-iman torí pé ẹni tí ò bá kọ́ tí ó mọ̀ ó sún mọ́ kó ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ ẹni tó bá dẹ̀ ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ ó ti sọnù ní àrùn tó jìnà tefétefé so ló jẹ́ pé ọ̀rọ̀ iman nǹkan tá a fi ń ṣeré ni gbogbo àwọn tíra tá a bá rí bóyá wọ́n pè ní àkídà ni o bóyá wọ́n pè ní ìmánu ni o bóyá wọ́n pè ní ṣẹ̀ríà ni o foundations tí gbogbo wọn sọ̀rọ̀ lórí náà ni foundations tí wọ́n sọ̀rọ̀ lé lórí ni àbá pé ní ìmáàni eléyìí ló fọdọ̀ jẹ́ pé ìkan lára àwọn sàábì anábìwá Muhammad sallallahu alaihi wa sallam Jundub bin Abdullahi al-Bajali radiyallahu anhu ó ní kunna ma'a nabiyyi sallallahu alaihi wa sallam wa nahnu fitiyanun azawira ó ní à ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé ajẹ́ fìtìhàn ọ̀dọ́ hazawira tá a sì léegun dáadáa bí àwọn ọmọ ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì léegun ó là ń bẹ pẹ̀lú ànábì tó ṣe pé ìjòkó ànábì ẹ̀ máa rí wá ń jókòó yẹn ó ní fata'allamna al-iman iman kọ́kọ́ kọ́ náà qabla an nata'allama al ká tó kọ́ alukur'ani gan àkọ́kọ́ kọ́ imani náà kí ni àwọn nǹkan tó ń pè ní imani àkọ́kọ́ kọ́ qabla an nata'allama alukur'an ṣáájú ká tó kọ́ alukur'an thumma ta'allamna alukur'an lẹ́yìn náà àwa kọ́ alukur'ani fasdadna bi imana imani wa tún wá ń lékún sí imani wa ṣe kí ni ó tún lékún ó túmọ̀ sí pé imani tá à ń sọ yìí yazid wayankos imani yóò máa lékún yóò dẹ̀ tún máa dínkù yazid bitoat bitoat rahman yóò máa lékún bàtà bá ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá rahman bákan náà wayankos yóò dẹ̀ máa dínkù bitoat shaitan tá a bá ń ṣe taba ń tẹ̀lé arahman yóò máa lékún dàtí taba ń ṣe nǹkan tó lọ́wọ́ bá ní ká ṣe nítorí ẹ̀ ní ká jìnà sí taba ń jìnà sí ìmánì wo máa lékún sí mímọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ṣe ń lékún sí bẹ́ẹ̀ ni kò wá ń lékún sí wájú ọlọ́run ọba bí mọ́ni bá ṣe ń dínkù ni kò ń dínkù wájú ọlọ́run ọba ìmánì rẹ̀ ó máa lékún yóò máa lékún tí ó máa rí tí ó di pé kí n tó bá di jọ́gbẹ̀ndẹ̀ alkiyama yóò bá rẹ̀ nípò ńláńlá ẹlòmíì rẹ̀ ní ìmánì rẹ̀ ó máa dínkù yóò máa dínkù ó lè dínkù débi pé kí ni kò ní sí nǹkan kan mọ́ kúfùrù ni ó kù tó jẹ́ pé ọlọ́wọ́n bá sọ fún wa ọlọ́wọ́n bá ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma daraja ọlọ́ni àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ àtàwọn tí wọ́n nímọ̀ ọlọ́run ló wọn máa lé wọn kúnníkíní wọn á máa gbé wọn gan ní dáradá àti wọn láti gbọ́dọ̀ wọ́n gbà ah, kí ni tá à ń gan bó ṣe ń kọ́ ìmọ̀nì yẹn tó ń di sọ́kàn tó jẹ́ the right ìmọ̀ ló ń di sọ́kàn effect rẹ̀ òun ni pé kí dáradá àti ipò ẹ̀ ń ga wájú ọlọ́run ọba. ṣùgbọ́n àwọn èèyàn tó ṣe wípé àwọn oníkàkú fún yín mọ́ni tiwọn wọ́n á wò pé kí leléyìí àwọn ẹni wọ́n sọ ọlọ́ọ̀bá ni wọ́n ìdá máa ń zilẹ̀ sóòrètòun fàmínú mọ̀nì ọ̀kúrú ayyukum zadatku ari imana ọlọ́wọ́n ọba ní ti súra kan bá sọ̀kalẹ̀ àwọn mùnáfìkì ó ní ní ta ló lékún ní mọ́ni pẹ̀lú eléyìí tó sọ̀kalẹ̀ tẹ̀gbẹ́ mùnáfìkì ni wọ́n súra tó sọ̀kalẹ̀ ò lé àwọn kún ní mọ́ni ọlọ́wọ́n bá ní fún amẹ́lẹ́dínà amánu fàzádàtùm ìmánà àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ àwọn tó ń lékún nígbàgbọ́ ṣùgbọ́n táwọn bá ní ayọ́ ẹlẹ́dínà amánu wọ́n pẹ̀lú olùgbàgbọ́ wọ́n ti gbàgbọ́ already ọlọ́run tó wọ́n sọ pé kí ni ámìlú billahi ẹgbọ́lọ́wọ́ ọba gbọ́ wà rọ́súlì àtòjíṣẹ́ rẹ̀ wàlkítàbí lẹ́dí àti tíra tó sọ̀kalẹ̀ síwájú wa man yakfuru billah ẹni tó bá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run bá allah wa malaikati àtàwọn màláìka rẹ̀ wa kutubi wa rusuli wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní àrùn tí ó jìnà tefetefe so àǹfààní imani tá a bá ní òun ni pé kí ni òun ni pé a máa ga nípò wájú ọlọ́run tá a bá ní àbá ní tó a máa dípò dípò wájú ọlọ́run ẹlòmídẹ̀ lè má ní rárá àbó ti ní rí tẹ́lẹ̀ ó ti ṣe àwọn nǹkan tó máa ń bà jẹ́ yóò wá di ẹni tó ṣe pé kí ni ó ti kúrò nínú ìsìláàmù ó ti di kìfìrí kọ́lọ́run bá pé yàwá ilé yìí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an al nínú suratu al-Imran ọlọ́run ọba ní walaw amana alul kitab làkàna khayran lahum ọlọ́run ní àwọn tá a fún tírà tán bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ni làkàna khayran lahum kò bá dáa fún wọn. minhumul mu'minun àwọn kan ní ìmánì nínú wọn wa aktharuhumul fasiqun ṣùgbọ́n èyí tó pariwo nínú wọn ni kò kí ni. náà ṣé wọn nígbàgbọ́ nínú ọlọ́run ní kọ́lọ́wọ́ bá ń bẹ àbí wọn nígbàgbọ́ nínú kíni nínú ipe ànábì Ìsá wọn nígbàgbọ́ nù rẹ̀ ṣùgbọ́n ìmánì nǹkan tó so mọ́ra wọn ni ìgbà míì èèyàn lè ní mi ìgbélé yìí gbọ́ ẹni tó lóun ò gbélé yìí gbọ́ nínú nǹkan tó yẹ kó gbàgbọ́ tí ò bá ti gbà yìí gbọ́ nìyí bí ó bí ẹni pé kí ni kò gba gbogbo yòókù náà ni ọlọ́run sọ pé wà láwọn amánà alù kìtà bàwọ́ ta fún dàkà nípa jámù mí níní dàkà ní kẹrẹ láwọn kò bá dóore fún wọn ṣùgbọ́n mínú múmi àwọn kan jẹ́ múmi nínú wọn wọ́n àkàtà mọ̀ ìfọ́sọ̀kọ̀ ṣùgbọ́n ètò pọ̀jù nínú wọn ni wọ́n ṣe múmi nínú wọ́n gba àwọn nǹkan gbọ́ wọn gba àwọn nǹkan gbọ́ sókè yẹn kan wọ́n sùn sùn ní sinkó ní ẹ mo gbà náà bí gbọ́ sọlá àṣà ṣùgbọ́n mi ò gba màláìka gbọ́ bí ẹni tí ó gbà náà gbọ́ náà ẹ mo gba kùránì gbọ́ ṣùgbọ́n mi ìgbà bí sì gbọ́ bí ẹni tí ó gba kùránì gbọ́ náà ni torí pé àwọn nǹkan yẹn ni wọ́n so mọ́ra wọn ni ẹ mo gbọ́ lọ́hùn gbọ́ ṣùgbọ́n mi ìgbà náà gbọ́ ó gbọ́ lọ́hùn gbọ́ náà nìyẹn torí pé kí ni àwọn nǹkan yẹn sún wọn ni so eléyìí nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé ni bóyá pé ní àkídà ni o bóyá pé ní ìmánì ni o bóyá pé ní ṣẹ̀ríyà ni o bóyá pé ní usulu dín ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí kankan náà ni wọ́n jọ ń sọ ọlọ́wọ́n bá ń sọ nínú àyà mi ó ní wàlàó àmàna ahlul واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ní àwọn ìlú tààrà wọn ànábì wá sí àwọn òṣìṣẹ́ wá sí ولو آمن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ọba ní tábàfìlì gbọ́ ọlọ́run ọba gbọ́ tọ́ndẹ̀ páyà ọlọ́run ọba ní لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run ní àbáṣíà lùbáríkà fún wọn èyí tí ó mọ̀ wá látòkè àti tilẹ̀ ọlọ́run bá ní walakin kadhabu ṣùgbọ́n wọn nígbàgbọ́ wọ́n pè é nírọ́ walakin kadhabu wọ́n pè é nírọ́ ni ọlọ́run bá ní akhadnahum bima kanu yaksibun níta ṣe níṣẹ́ làwọn ọlọ́run bá wa ta'ala làwọn àfi sanwó lẹ́sìn. sọ̀rọ̀ àrèké tọ́lọ́run bá lùmẹ̀ pé. ولو أن ولو أن ولو أن أهل القرى آمنوا واتقوا ولو أن أهل القرى آمنوا واتقوا tí àwọn tá a fún ní àwọn tí arán òjíṣẹ́ sínú àwọn tí wọ́n ń bẹ láwọn ìlú káàkiri walawo anna ala alqura amanu wattaqaw tábà gbọ́lọ́ ọba gbọ́ tán páyọ̀ ọlọ́wọ́ ọba la fatahna alayhim barakati min as-samai wal ard ṣùgbọ́n wọn ní mánì so imani yìí òun ni nǹkan tó pàtàkì lára àǹfààní rẹ̀ òun ni pé tá a bá ní imani agbádùn ayé wa àárẹ̀ gbádùn àkíyàmọ̀ wa ṣùgbọ́n tá a bá ní imani ayé ò ní lójútu kò ní rójútu bẹ́ẹ̀ ni kò ní gbogbo kan máa dàrú náà bẹ́ẹ̀ làlùkìyàmọ̀ náà tún ní dáa torí àìsí ìmánì ni àwọn èèyàn ó máa para wọn àwọn èèyàn ó máa ṣàbòsí fúnra wọn torí ìmánì tí ò rinlẹ̀ dáadáa ni òun ló jẹ́ pé ẹni tó ń sọ survivor of the fittest ọ̀pọ̀lọpọ̀ yẹn ò mọ̀ túmọ̀ survivor of the fittest survivor of the fittest ìntẹ́ni tó sọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé kò sí nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ justice That iṣẹ́ ó lágbára jù mí lọ ìyàn mi jẹ́ survival of the of the fittest ẹni tó bá lágbára jù òun ni ó rí gbígbé gbà so ló fi jẹ́ pé àwọn wò pé àwọn ẹranko kan lápèjúwe wọn sí ní ayé mọ́ wọ́n ti wà in extinction torí pé kí ni àwọn ẹranko yòókù ni wọ́n lé wọn kúrò bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà àwọn kan mọ̀ para wọn survival of the fittest tí Charles Darwin tó sọ nípa rẹ̀ tán pè ní natural selection òun ló bírú àwọn èèyàn bíi Adolf Hitler ìròrí yẹn irú àwọn òwe tán ká nìyí tán àfi òkú kan mọ̀ pa àwọn èèyàn lọ àní kí German race kan ṣàtìmọ̀ ẹbẹ so nǹkan tó ṣe kò rí lẹ́sẹ̀ rárá pàwọn pàwọn èèyàn lọ ni torí pé kí ni survival of the fittest ni. tó bá ní mánì kò ní máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹni tó ní mánì ó mọ̀ pé òun gbọ́dọ̀ ṣe dáadáa láyé ó mọ̀ pé ẹ̀san ń bẹ ètò òun bá ṣe kíni tóun bá ṣe láyé ń bí òun ó gbẹ̀san rẹ̀ ọjọ́ ń gbéǹde ń bẹ lọ́lọ́run bá fi sọ pé zahama lẹ́dínà káfọ̀rú aláìwọ̀ àtúntò ọlọ́ni àwọn kẹfìrí ní kò tó jọjọ́ ń gbéǹde kúrú bá la b ọlọ́run ti sọ fún wọn mo fi ọlọ́wọ́ bá mi búra làtúbọ̀ asúnà wọ́n gbé yín dìde bákan náà fún màlàtúndà bọ̀ wọ́n nàbí máa mí tún ètè ń kálukú yín gbélé ayé ẹ̀sìn wọn fún nírò rẹ̀ wọ̀dáàlì kàlàbá yasir eléyìí tó rọrùn fọlọ́wọ́n bá ní ara àkídá nìyẹn ara ń tá a di ọkàn wálé lórí nìyẹn al-iman bil yawmil nù kíni nínú ọjọ́ kan yìí ipe kí ni wọ́n padà gbé wa dìde ẹni tó kọ survival of the fittest òun onígbàgbọ́ ní ọjọ́ kan yìí ó believe pé ayé gbogbo ẹ̀ parí sí so fọwọ́ káàfù kèfèrí ni ọlọ́run bá fi sọ pé zàámà lẹ́dínà káfàrú àwọn kèfèrí ọlọ́run bá pè wọ́n kèfèrí ní màdá torí pé lára àwọn problem wọn ni pé láàyò mi nù náà bilbaas wọn nígbàgbọ́ pé ọjọ́ kan ń bẹ tí wọ́n gbowó adìde ẹrẹ lómìnà tó wọn apẹrẹ ní mùsùlùmí ni onímọ̀ kírun àníkòsí tó ń jọjọ́ ń gbéǹde ayé yìí náà ń gbogbo ẹ̀ ẹni tó bá ṣe dáadáa tí ó kàn ṣẹlẹ̀ ni wípé ẹ̀mí rẹ̀ ọlọ́run lè fi sí ara olóńgbò kan kó máa gbádùn ẹ̀ka rí pé kan gbádùn lọ́dọ̀ olówó kan ni iṣẹ́ dáadáa tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so kò sí tó ń jẹ́ ọjọ́ ń eléyìí lára àwọn èèyàn tí ẹlòmíì tí ó mọ̀ tọmọ ń bàbàrà tó kó sínú ẹ̀ àwọn èèyàn bíi Averroes lọ́dọ̀ àwọn tí wọ́n bá mọ̀ ń pa ẹni tán pè ní Averroes ó ní àwọn èèyàn ó ní àwọn nǹkan tó kọ dó owó ò sọ ṣùgbọ́n ń try láti defend àwọn èèyàn tí wọ́n sọ. Ibn Rushd òun ni wọ́n pè ní. Averroes ṣùgbọ́n ẹni tó sọ ọrú nǹkan yìí gangan òun ni ẹni tí wọ́n ń pè ní Avicenna táwọn èèyàn ń pè ní Ibn Sina ibnu Sina scientist ni ṣùgbọ́n lára àsọkúsọ tó ń sọ òun ni pé kò sí tó ń jẹ́ ọjọ́ gbèǹde ipe ara wa yìí mo wà gbé dìde ni kò sí tó ń gbọ́ bóyá òun ti kó eléyìí ó kọ́ lọ́dọ̀ àwọn Aristotle torí pé lára àwọn èèyàn tí wọ́n gbé ìmọ̀ àrísítótù tó gbé yọ láàrin àwọn mùsùlùmí òun ni abisina wa ibn rushdi náà affected òun ò gbá ń tẹ́sọ̀ ṣùgbọ́n òun dífẹ́ǹdì àwọn nǹkan yẹn pé ẹnkan tán gbà lérò òun lélẹ́yìí òun ló fà tó jẹ́ pé al-Ghazali Abu Hamid ghazali ó kọ tírà tó fi ń tako ibn Sina àti àwọn tán bá nírò ó pe tíra yẹn ní tahafutul falasifa the incoherence of the philosophers kí làwọn philosophers ṣe lára nǹkan tí wọ́n sọ òun ni pé kò sí tó ń jẹ́ ìgbéǹde ìpínwọ́gbé wa dìde kò sí nǹkan tó jọ wọn bẹ́ẹ̀ kí lára àwọn kan tó sọ òun ni pé àwọn ànábì ọlọ́run ọba àwọn èèyàn tó kàn ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré ni wọ́n. bí àwọn ẹni tá a sọ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí ni wọ́n fẹ́ káwọn èèyàn ṣe àwọn nǹkan tó ń pè ní virtues àwọn nǹkan dáadáa ká ṣàánú ọmọ èèyàn ká fún aláìní lóúnjẹ obìnrin opó kankan mọ́ra wọn ọ̀nà wo la lè jẹ́ ká fi ṣe nǹkan yìí àwọn wọn ànábì ọlọ́run bí àwọn tó ṣe pé àwọn nǹkan tó dá wọn noble things yìí wọ́n fẹ́ káwọn èèyàn ṣe àwọn apààrọ̀ fáwọn èèyàn wípé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí ládàá báyìí ń bẹ tẹ́ ẹ bá ṣe báyìí ládàá báyìí ń bẹ tẹ́ ẹ bá ṣe léyìí ọlọ́run àjẹyìn níyà sotori káwọn èèyàn bá àṣà àwọn nǹkan tí ó dá wọn parọ́ fún wọn torí kí àwọn èèyàn lè jìnà sáwọn nǹkan tí ó dá wọn parọ́ fún wọn ṣàpẹni tó kọrú nǹkan báyìí ó nídìí kan ṣe kí ni kan ṣe refutation ẹ eléyìí ni Abu Hamid Ghazali fi kọtíra rẹ̀ Tahafutu al-Falasifa ṣùgbọ́n ẹni tó ń fẹ́ dìfẹ́ǹdì òun kọ tíra mi tàháfùtù tàháfùtù falasifa that is tíra tí wọn náà kò gbádùn ó wá ń try láti fẹ́ dìfẹ́ǹdì àwọn yẹn torí pé lára àwọn èèyàn tán kú fún ìròrí Aristotle lòun náà ṣùgbọ́n tá a fẹ́ lòun bẹ̀rẹ̀ wípé àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní mọ́ nípa rẹ̀ ní Islam nǹkan tó clear ni tó ṣe pé ìtakò ẹyọ kan bẹ́ẹ̀ nítorí wàá wù kí ẹni yẹn kó ṣe níṣẹ́ olóore yóò bára ẹ̀ níta ìsìláàmù tó bá wù ẹ́ kó pé lákìídà tó bá wù ẹ́ kó pé ní ìmánì kankan náà ló ṣe ń sọ àwọn nǹkan tó gbọ́dọ̀ di ọkàn ilé lórí ṣẹgbẹ́ni tó ń di ọkàn tiẹ̀ lórí wípé àwọn ànábì ọlọ́wọ́ bá ń parọ́ fáwọn èèyàn ni tó ń di sọ́kàn ló sọ àkídà tiẹ̀ nìyẹn ẹni tó gba ẹgbẹ́ tí èèyàn bá kú kò sí tó ń jẹ́ àgbéǹde àkídà tiẹ̀ nu. No yóò kọ́ sítírà yóò mọ sọ káàkiri àkídà àti ẹni ẹni tó dẹ̀gbà pé kò sọ lọ́run àkídà àti ẹ̀ náà nù òun la sọ pé kò sẹ́ni tí ò ní àkídà ó gbọ́dọ̀ ní nǹkan tó ṣe pé yàn á bìlíìvù nínú strongly ipe nǹkan yìí bó ṣe rí ni bóyá nípa ọlọ́run ọba ni ó bóyá nípa àwọn màláìka ni ó bóyá nípa tírà ọlọ́run ọba ni èèyàn á ní kankan tí yóò bìlíìvù nínú strongly nípa wọn tábà mú ọlọ́wọ́n ọba allah àwọn kan gbà pé kò sí tó ń jọ lọ àwọn kan làwọn alárúbá máa ń pè ní adohreyon àbí adahareyon so àwọn yẹn wọ́n ń bẹ ní àwọn area bíi india kankan mọ́ra wọn nígbà yẹn tó ṣe pé àdìọ́kàn tí wọ́n ní pé kò sí tó ń àwọn náà ń ṣẹ̀sìn ṣùgbọ́n ọlọ́run kò sí tó ń ayé yìí bó ló ṣe jẹ́ wọ́n á ní ayé ń bẹ kò nípìlẹ̀ that is ayé yìí kò nípìlẹ̀ kò dẹ̀ nílòpin bí oṣù mọ̀ bẹ̀rẹ̀ náà nù àwọn èèyàn lọ́wọ́ bá sọ̀rọ̀ wọn nínú alukur'an ipe wọn sọ wípé wà má iya ilá hayatuna dunya namutu wa nahya wà má yuhlikuna illa dahr ayé lásán náà ni namutu wa nahya àákú àwọn ọmọ wọn mọ̀ ṣẹ̀mí lọ àwọn wa náà tún kú àwọn tí wọn náà mọ ṣẹmí lọ ọmọ ayé wọlé kúnlẹ̀ ilẹ̀ dar ìgbà ló ń pa wá kò ṣe pọ́ lọ́wọ́ ọba kan ló ń pa wá àdìọ́kan ti tiwọn nu ṣùgbọ́n lọ́wọ́ bá ní ká pé kí ni ìfẹ́ ẹnu ìròyìn lásán ni wọ́n ń sọ ẹni tó sọ pé kò sí ọlọ́wọ́n ọba kéèsì ẹ̀yànjú kò ní mọ́ nínú ọlọ́wọ́n ọba. àwọn míì gbà pé kò sí tó ń jẹ́ màláìka kí ló dé wọ́n ní àwọn materialist làwọn ntí àwọn bá lè fojú àwọn rí ló ń bẹ ntí àwọn bá ti lè fojú àwọn rí kò exist àwọn ọmọ ya dàrú yìí náà nìyẹn kò sí tó ń jẹ́ màláìka. sọ àwọn yìí náà bẹ̀bẹ̀. òun ni ó fa àtọ́ pé a fi ru àwọn èèyàn bàkà kan parọ́ àwọn èèyàn bíi Karl Marx only there is no God there is no no God and religion is opium of the people táwọn yẹn bá láwọn ń ṣẹ̀sìn bí ìgbà téèyàn ń mu gogoro ni àbó ti mu kókè tọpọlẹ wa ń dàrú ṣùgbọ́n nǹkan tó sọ yẹn àkídà kan nìyẹn àwọn tó sọ fún tẹ́tẹ̀lé àkídà kan làwọn náà àwọn náà dìbò. èèyàn kan bẹ tí wọ́n pè ní jam ọmọ sọ̀fúnwán lára àwọn tó wá láwọn ìlú tí ó ń bẹ níbi eré àbí Uzbekistan nísìnyí jam ọmọ sọ̀fúnwán òun náà mìtì pẹ̀lú àwọn philosophers tá à ń sọ yẹn wọ́n bèèrè lọ́rẹ̀ ńjọ́ kan wọ́n ní ìrẹ̀ jam wọ́n ní. aina na ọlọ́run ẹ̀dá sí fúlànà rabbak ròyìn ọlọ́run ọbẹ̀ fún wa ṣé ọlọ́run ẹ tó ń sìn ṣé yúrọ́ ṣé yẹn lè rí yusham yuhas ṣé yẹn lè fíìlì ọ ṣàbẹ̀rẹ̀ wa yìí lọ́wọ́ ó confused ó ní wọn lè wọ́n lè gbóòrò ẹ̀ àwọn ọlọ́run ló wá ń sìn báyìí intanet sí lásán yẹn nìyí ó kó ìdààmú bá fún odidi forty days ni òfin kírun ló lọ ń ronú ṣọlọ ń bẹ ṣọlọ ń bẹ ṣọlọ ń bẹ forty days ni òfin kírun ìgbà tí ó padà wá ó wá bá wọn ó ní ọlọ́run bẹ ṣùgbọ́n ẹ̀ lè kò ń ṣe nǹkan tá a lè fi kò ń ṣe nǹkan tá a lè bóun ò ṣe ẹ ní ọwọ́ ń bèèrè lọ́wọ́ pé ṣé ẹ lẹ́mìí wọ́n láwọn lẹ́mìí ṣé ẹ lè rẹ́mìí wọ́n láwọn ò lè rí ṣé ẹ lè fílẹ̀ mí ṣé ẹ lè tọ́ọ̀ṣì ẹ ṣé ẹ lè wọ́n ní rárá oníbọ́ọ̀lù ń ṣeré nìyẹn. náà àwọn wo kó páàsì àbí ṣùgbọ́n fẹ́ẹ̀lì ẹ̀ tọ́ bá béèrè lọ́wọ́ pé àyìnlá bùrọ̀lọ́wọ́ bá wà fi sàmà ọlọ́run bẹ lókè ẹni tí o bá lè sọ pé Allah fi sàmà ẹni ẹ fẹ́ yìí arrahman wa alal arshi stawa ọlọ́run bẹ lókè èsì tó yẹ kó fún wọn nìyẹn pé ọlọ́run bá òun bẹ lókè ṣùgbọ́n òun ni ọlọ́run bá ń bẹ gbogbo kíbi bó ṣe lè sọ pé mi tí ẹ̀mí wà lára ẹni o mọ̀ pé kí ni òun ṣẹ̀mí gbogbo lẹ̀mí wà lára ẹ̀ ṣé bíbá yìí ló wà ṣẹ́sẹ̀ ni ò lè sọ ibi tó wà lára ẹ̀ bẹ́ẹ̀ náà lè lè sọ ibi tí ọlọ́run ọba wà ṣùgbọ́n ọlọ́run ọba ń bẹ ń gbogbo ibikíbi ṣùgbọ́n èsì tó fún wọn yẹn ni èsì tó burú pátápátá rẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam béèrè lọ́wọ́ ọmọbìnrin pé àyìnà allah ọmọbìnrin ẹrú àyìnà allah gbọ́dọ̀ ọba wà ọmọbìnrin ẹrú onífisọ́mọ́ ọlọ́run bẹ̀ lókè man ana tani mi rasulullah ojúṣe ọlọ́run ọba anabi muhammad sallallahu alaihi wasallam sọ fún ọ̀gá rẹ̀ ìpè àtìkà rìlíìsì eléyìí sẹ́ẹ̀tì ẹ̀ fúrì fa inna amúmìnà mùmìnì eléyìí èsì tí ọmọ yìí fọ yìí àmọye àfa lónìí tí ó fi ilẹ̀ àmọye àfa aina Allah àni gbogbo bíbí èsì tí jáàmù sọ fún wa tó fún àwọn sàmìníyà àwọn sàmàníyà tí wọ́n bá dìbẹ́tì èsì tó fún wọn náà làfà máa fún wọn. àwọn àfà àṣáájú ìmáàmù Ahmed ìmáàmù Malik ìmáàmù Shafi'i ẹni tó bá ń sọ pé Allah fi kulli makan kafaruhu wọ́n pè ń kéfì onímọ̀ mahamadu fi kọ́ tíra wọn kan tí wọ́n pè ní arọ́dù ala zanadiqa wal jahmiyya èsì fún àwọn zanadikọ àwọn pòkí èèyàn àti àwọn jàmíyà àwọn ọmọlẹ́yìn jambu sọfwan jambu sọfwan lára àwọn nǹkan tó sọ ni ẹnu àwọn ẹni ìṣíwájú dẹ̀ kò lórí pé àdìọ́kàn kẹfẹ́rẹ́ ni gbogbo ẹni tó wá sọ pé ọlọ́run ọba òsì lókè fọwọ́ káfẹ́ amáyé àwọn èèyàn tó wá ń sọ eléyìí káàkiri ẹni tó wá lè jẹ́ kẹfẹ́rẹ́ ibo ló ń lọ inú náà ni so lára àmì àti àpẹẹrẹ ìkọ́ àkídà tó lálàáfíà ni ẹ mú gbàpọ́ lọ́wọ́ bá ń bẹ kéèsì kan nù bọ́lá lọ́wọ́ bá wà ọlọ́wọ́ bá sọ ní alukur'an kí arahmanu ala arshi istawa a amintum man fi sama an yaksifa bikum al إليه yas'adu الكلم kalmu والعمل الصالح يرفعه. amalu as-salih yarfa'uhu gbogbo nǹkan ọlọ́run bá bójú ká mọ̀ pé kí ni òun bẹ lókè in his essence ní ti pàápàá ṣùgbọ́n ọlọ́run bá lè máa bẹ gbogbo kíbi pẹ̀lú kí ni ìmọ̀ rẹ̀ kò sí nǹkan tó pamọ́ fún ṣùgbọ́n essence ọlọ́run ọba bó ló wà òun bẹ lókè sánmà eléyìí ni àdìọ́kàn tó lálàáfíà tánàbí fi àwọn sàábẹ̀rẹ̀ lé lórí so ká ní mo gbà pé ọlọ́wọ́ bá ń bẹ kò tí ì tó gbọ́dọ̀ ọlọ́wọ́ bá wà ṣébi tí ọlọ́wọ́ bá lòun wà lágbàpọ̀ wà. dẹ́nu ọlọ́wọ́ bá tá a ní ká nígbàgbọ́ tọ́lọ́wọ́ bá ní aminu billahi aminu billah eléyìí la ṣe ń tírìtì yìí jàmáà tó bá bèè lọ wa ṣé ọlọ́wọ́ bá máa ń sọ̀rọ̀ àbí ò ń sọ̀rọ̀ àti gbàgbọ́ ní ọlọ́wọ́ bá rí ọlọ́run bá ta nígbàgbọ́ nú ẹ̀ ṣọba tí sọ̀rọ̀ ni àbí ọba tí ò sọ̀rọ̀ àwọn kan wò pé ọlọ́run ọba ò lè sọ̀rọ̀ náà tó bá sọ̀rọ̀ ó ti dàbí èèyàn nìyẹn ẹ nǹkan tó kó bá wọn philosophy wọ́n wò wípé ọ̀rọ̀ sísọ ìṣẹ̀lẹ̀ ni tá a bá bí ọmọ òpó ńlò sáyé kò lè sọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀kọ́ a lè communicate pẹ̀lú ẹ̀ òun náà lè communicate pẹ̀lú wa kò lè sọ̀rọ̀ ìgbà kan ni ó máa sọ̀rọ̀ ó túmọ̀ sí pé kí ni ọ̀rọ̀ sísọ nǹkan tó padà wá ni kò wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ nísìnyí á sọ pé orú mú mi ó túmọ̀ sí pé oru ò mú tẹ́lẹ̀ àìbẹ́ẹ̀kọ́ òtútù mú mi ó túmọ̀ sí pé òtútù ò tẹ́lẹ̀ nìyẹn òtútù oru nǹkan gbóná àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ń pè ní àwárídì ni nǹkan tó wá ń ṣẹlẹ̀ ni filosofi wọn á kọ inú àwọn nǹkan yìí gbogbo àwọn nǹkan báyìí lẹni tó bá kọ filosofi wọn ò mọ̀ kọ ọwọ́ fẹ́ transfer nǹkan yẹn náà ìpín tó ń bá sọ pé ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ọlọ́run ọba ò sọ̀rọ̀ ń gbà kan ọlọ́run ọba ò rínà ń gbà kan ọlọ́run ọba ò ni kò gbọ́rọ̀ ń gbà kan ọlọ́run ọba ò nímọ̀ ń gbà kan kò dẹ́ kí ó rí bẹ́ẹ̀ torí náà ní kéèyàn nímọ̀ kéèyàn sọ̀rọ̀ kéèyàn gbọ́rọ̀ kéèyàn rínà àti gbogbo àwọn ìròyìn yẹn ní àwárídù níwọ̀n àwọn nǹkan tó máa wà ní kò yẹ kí nǹkan kan máa bá bọ́lọ̀hún nìyí torí náà n táwọn máa ní ní ìmánì lọ́dọ̀ tàwọn ìmánì títí wọn ò ní pé ọlọ́wọ́n bò sọ̀rọ̀ ọlọ́wọ́n bò rí náà ọlọ́wọ́n bò gbọ́rọ̀ eléyìí ni tí jáàmù sọ fún wa lára àwọn nǹkan tó padà dìvẹ́lọ́pù ní àdìọ́kàn ni tó ń kọ́ àwọn èèyàn àwọn ẹni ìṣíwájú wọn wá wò pé ìwòsànkúsọ eléyìí tí wọ́n sọ yìí bó la ṣe fẹ́ ṣe ayé alukur'an ni wa kallama Allahu Musa taklima ọlọ́run bá anabi Musa sọ̀rọ̀ wa kallamahu rabbuhu ọlọ́run ọba rẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run ọba sọ wípé kí ni wa huwa sami'ul alim òun lọ́ba tí gbọ́rọ̀ ọba tí ṣe kí ni tó mọ gbogbo nǹkan wa huwa sami'ul basir òun lọ́ba tí gbọ́rọ̀ ọba tó ṣe kórìí náà wọ́n wá sọ fún wa pé ọlọ́run ọba òrìí náà ipe torí pé kí ni kéèyàn rí nǹkan kéèyàn gbọ́rọ̀ nǹkan tó jẹ́ àwọn arídùn nǹkan tó ń wá ni ìyẹn lè jẹ́ nǹkan tó ń wá fún ìwọ tó ń jẹ́dá ṣùgbọ́n ọlọ́wọ́ ba lẹ́yìn sàkà mithli iṣẹ́ yìí kò sí ta lè fi wí ọlọ́wọ́ ọba ọ̀wọ́ sẹ́míhù ọ̀wọ́ sẹ́míhù basir ọba tó ṣe kó dẹ̀ ń gbọ́rọ̀ tó rí náà ni náà lára àròyìn ni pé ìwọ òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ń bẹ nísìn ọlọ́wọ́ ọba náà dẹ̀ ń bẹ ṣé ọlọ́wọ́ ọba náà òsì tẹ́lẹ̀ ni rárá torí pé ọlọ́run bò kì í ṣe ẹ̀dá ẹlòmíì yóò mọ fọpọlọ wa ṣeré yóò ní wípé ẹ̀sọ̀ pé ọlọ́run ló dáyé ta ló dọ́lọ́run ọlọ́run bò kì í ṣe ẹ̀dá náà so ẹ̀dá náà máa ń dá ọlọ́run bò kì í ṣe kí ni kò ń ṣe ẹ̀dá so question tó gọ̀ ni kó mọ béèrè pé ta ló dọ́ ọlọ́run ọlọ́pẹ́ pé àwọn tọ́jú àwọn philosophers náà ta máa ń sọ̀rọ̀ lọ wọ́n á ní kinní kan ní unmoved mover nǹkan tó ṣe pé òun ló mi gbogbo ayé nì ṣùgbọ́n òun ò ṣe mí àbí kan ní the first course nǹkan tó jí gbogbo nǹkan máa bẹ ṣùgbọ́n àwọn mímu wa béèrè wọ́n á ní òkè tẹ́ bá sọ pé lòun ló dá gbogbo ayé nì ta ló dọ́lọ́hùn àwọn afáà ní pẹ́ṣọ̀ ọ̀dẹ̀ yìí ìgbà tí wọn náà sọ sí o ní ọlọ́run ọba dá gbogbo ayé o tún wá béèrè pé ta ló dá ọlọ́run ó túmọ̀ sí pé ó ti mú ọlọ́run bá náà ti sòun náà dẹ̀ dá nìyẹn ó gbọ́dọ̀ máa kankan gbọ́dọ̀ máa bẹ tó ṣe pé òun ń ṣe ẹ̀dá òun ni adẹ́dà so àwa ni kí ni ẹ̀dá lára àwọn pẹ́ṣọ̀n dẹ̀tẹ́lómi wọn ń béèrè a ní ṣe ọlọ́run bá lè dárú rẹ̀ ọlọ́run bò ní dárú rẹ̀ torí pé ọlọ́run bò kì í ṣe kí ni ẹ̀dá tọ́lọ́run bá ti dá irú rẹ̀ ní ó túmọ̀ sí pé kí ni kò ń ṣerú ọlọ́run torí pé ẹ̀dá lòun ọlọ́wọ́n bò rẹ̀ kì í ṣe kí ni ẹ̀dá adẹ́dá lòun so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó nẹ́sẹ̀sì ká mọ̀ ni a lè má tójú bọ̀ tẹ́lẹ̀ kákan ọ̀rọ̀ amú ń bẹnu alukur'an àwọn ìyá wa àwọn bàbá wa abẹ́ni tó ṣe wípé àdámọ̀ rẹ̀ ò tí dàrú yóò ka alukur'an yóò kà á pé ọlọ́wọ́n bá bá nàbí musa sọ̀rọ̀ alayhi salatu wassalam yóò kà alukur'an yóò kà wípé kí ni ọlọ́wọ́n bá ń gbọ́rọ̀ ìgbà tó rí náà kò dẹ̀ ní ní pírọ́blẹ́mù lọ́kàn rẹ̀ ẹ ọlọ́wọ́n bá ń gbọ́rọ̀ ń gbọ́rọ̀ ó ń rí náà kò ní ní pírọ́blẹ́mù ṣùgbọ́n nígbà tí yẹn bá ti lóun mísì pọ̀ mọ́ àwọn philosophers àwọn náà máa ń wá gbogbo nǹkan káàkiri ẹni ah, àwọn gbogbo táwọn sọ yín sí ẹni wọ́n rọ pé àwọn olóńsọ̀rọ̀ dandan yẹn ní táwọn kan sọ tán ikú látẹ̀ jáde láyé nù ìgbìkọ̀ ọlọ́run orí sọ̀rọ̀ ọlọ́run gbọ́rọ̀ bó wà láyé fẹ́ ṣe gbogbo àwọn àyá alukur'ani yìí wọn wà bẹ̀rẹ̀ sí ni máa tún tukutu wa huwa sami'ul basir wa huwa sami'ul alim ẹ̀ ń lọ́ba tó dá ẹni tó ń gbọ́rọ̀ ń lọ́ba tó dá ẹni tó nímọ̀ nínú èdè lárúbáwá ni wọ́n ń tu bẹ́ẹ̀ ṣùgbọ́n ti ní àdìọ́kàn burúkú kan tó ṣe pé àdìọ́kàn burúkú yẹn ló fẹ́ dúró lé lórí kò dẹ̀ rẹ́dí àti ṣe kí ni àti juwọ́lẹ̀ fún anything ni. sọtaba sọ̀rọ̀ nípa yìí nígbàgbọ́ nu ọlọ́run ọlọ́run tó o nígbàgbọ́ nu ẹ̀ o gbọ́dọ̀ nígbàgbọ́ nu ọlọ́run ọba pé kí ni ó ń bẹ o gbọ́dọ̀ nígbàgbọ́ nu ọlọ́run ọba pé kí ni òun ló dá gbogbo nǹkan contrary sí nǹkan tí àwọn kan sọ lónìí ẹlòmínú wa bá ṣe wáyé ó láwọn kan tá a bàbàrà gan-an ẹlòmíì ibi tó bàbàrà wọn dé ó fẹ́ lè sọ ọmọ ẹ̀rí orúkọ wọn ṣùgbọ́n kó mọ̀ pé kèfèrí paraku ni wọ́n tí n bá ní kèfèrí paraku kèfèrí tó ṣe pé kí ni ó wọ́ọ̀sì ju kèfèrí Fìràwọn náà lọ. níṣẹ́ tó bá ṣe sáyẹ́ǹsì díẹ̀ ní yóò mọ èèyàn kan tí wọ́n ń pè ní Stephen Hawking bí a lè ti gbọ́ rí lára àwọn physicist tó ṣe wípé ó popular jù láyé ni lára nǹkan tó ń sọ òun ni pé kí ló ń jọ ọlọ́run a nídìí ọlọ́run nínú kíni equation ayé yìí gbogbo nǹkan tí sáyẹ́nsì ò bá ti lè solve irọ́ ni kò sí kò sí nǹkan sáyẹ́nsì ni ó lè yanjú gbogbo nǹkan físíksì ni ó máa yanjú gbogbo nǹkan sanwó onígbàgbọ́ ọlọ́run tẹ bá ń sọ̀rọ̀ ń pọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn ni wàá máa sọ pé kìnnà àwọn aláìmọ̀kà làwọn eléyìí ojú yìí sì dúdú torí pé wọ́n bìlíwù pé kí ni law of physics the laws of physics kò máa explain gbogbo nǹkan ṣùgbọ́n ṣé law of physics lè explain gbogbo nǹkan bàbá rọ ni amáyé àwọn nǹkan táwọn gan sọ tí wọ́n lè prove fún wa nísìnyí wọ́n á ní àwọn ayé kan sì tún bẹ yàtọ̀ sí ayé. Si tí má ayé mi sọ earth nìkan mò ń sọ èyí tí wọ́n ń pè ní universe ó ní kankan tá ń pè ní kíni táwọn tún ń pè ní multiverse tó ṣe pé kíni universes ni universe kan ni èyí tí oòrùn àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tán bẹ́ẹ̀ yìí ó ti ń sìn wọ́n á sọ milky way ìyẹn galaxy wa wọ́n á sọ oríṣiríṣi a tún wá bìlíìfù pé kíni bìlíìfù ni o táwa tá ní irọ́ tẹ̀lé wọn náà mọ̀ tẹ̀lé wọn bẹ́ẹ̀ wípé irú eléyìí ó tún wá ègé ṣé ti débẹ̀ rí ẹ àwọn ò débẹ̀ rí bó lẹ ṣe wá mọ̀ ẹ ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló ju kí ló ń pè ní hypothesis tó ju eléyìí lọ ṣùgbọ́n ẹni tó rọ́ tẹ̀lé wọn lẹ́yìn yóò mọ̀ tẹ̀lé wọn bí ẹran káàkiri ni ah scientifically ó ti rinlẹ̀ sọ wọn yóò sọ wọn ní kò sí ní tó ń jọ lọ́wọ́ bìlíìfù kan nìyí o ṣùgbọ́n bìlíìfù tí wọ́n ní yẹn bìlíìfù tó tako bìlíìfù tó jẹ́ òdodo ni ẹni tó bá dẹ̀ nírú bìlíìfù bẹ́ẹ̀ iná ló lọ. nípa ọlọ́wọ́n ọba Allah la ṣe ń sọ yìí agbọ́dọ̀ nígbàgbọ́ pé òun ló dá wa òun ló ń ṣe jẹ́ ẹ̀mú fún wa. stage tá a dé yìí àwọn kèfèrí Mẹ́kà stage wo làwọn wà nǹkan ọlọ́run ọba Abu Lahab Abu Jahl Abu ba kan náà tọ́lọ́wọ́n bá ṣẹ́pè fún nínú kíni nínú Al-Qur'an ó gbàgbọ́ pé ọlọ́run ọba ń bẹ ó gbàgbọ́ pé ọlọ́run ọba ló ṣe jẹ ẹ̀mú fóun ó gbà pé ọlọ́run ọba ló dáhùn ṣùgbọ́n ibi tó ti ní problem nípa ìgbàgbọ́ nú ọlọ́run òun ni kó pè kò gbà pé ọlọ́run nìkan Allah ló yẹ kóun máa ṣe tá ń pè ní ìjọsìn fún ó gbà pé kí ni òun lè ṣe fún hubal òun lè ṣe fún lat òun lè ṣe fún manat òun lè ṣe fún ọ̀zá tóun bá ṣe fún lat manat ọ̀zá òun ó fi dé ọ̀dọ̀ Allah bìlíìfù rẹ̀ ni pé kí ni Allah kàǹkà ju pé kí ni kóun lọ dàrẹ́tì tọ̀hún ó ṣe àwọn ìjọsìn fún àwọn nǹkan kan àwọn ẹni ò wá sún òun mọ́ Allah kílẹ̀ líle ọlọ́run bá subhanahu wa ta'ala ni walladhina takhadhu min dunihi awliya àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n ní máa na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ìjọsìn tá ń ṣe fún afẹ́ kan sún wa mọ́ ọlọ́run ọba Allah ni ìjọsìn tí a ń ṣe fún wọn afẹ́ kan sún wa mọ́ ọlọ́wọ́ bá Allah ìgbàgbọ́ tí wọ́n pa Allah nìyẹn pé Allah a máa súnmọ́ ṣùgbọ́n a máa ṣe ìjọsìn fún àwọn nǹkan àwọn nǹkan yẹn tá a bá ṣe ìjọsìn fún wọn àwọn ni wọ́n ó ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́wọ́ bá. àwùlá ìṣùfọ̀ àwùlá inda Allah àwọn tí wọ́n ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ́mọ́ àlùkò àrùn ṣùgbọ́n kí ni bìlíìfù tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá nípa Allah ó ní pé kí ni má pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tó bá ti pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ò ní gbàgbọ́ nu ọlọ́run ẹ bọ̀ mo gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ̀ mo gbàgbọ́ ló sì yẹ mu fún un no tó o bá ti ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ipò gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ òun ló dẹ ó ṣe jẹ mu fún ẹ bí ìgbà tó gbà ni ibẹ̀ náà ti wá gbógun ti anabi muhammad sallallahu alaihi wa sallam pé ó ló ń sọ fún wa yìí ọlọ́run ọba nínú òun kanu idha qila lahum la ilaha illallah ọlọ́run ní tán bá sọ fún wọn pé la ilaha illallah tọ́wọ́ bèèrè lọ́wọ́ gbọ̀rọ̀ yẹn ní sí pé kí náà pé la ilaha kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ la ilaha illallah ìlàhù lédè lárúbáwá ìtàwọn èèyàn ń sìn ń dẹ́bẹ̀ ìlàhù ní táwọn èèyàn sìn ní aliha òun ni plural la ilaha illa allah tabaníkà tu báwọn èèyàn ṣe wò ó lójú ní èrèfé bẹ́ẹ̀ wọ́n á kò sí nǹkan tó ń àyàfi allah ṣùgbọ́n àwọn alárúbáwá Abu Lahab Abu Jahl wọn gbọ́yé lọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ túmẹ̀ ìtumọ̀ ẹni pé láìláha kò sí ń tán ṣèjọ́sìn fún tó dìsáàbù ẹ̀ ìlàlá àfi Allah nìkan ọlọ́wọ́ bá ní tán bá sọ fún pé láìlá ìlàlá yastakbirun wọ́n ṣe gírímọ̀ káyì wọ́n ṣe kọ́ńkọ́ tiyan wọ́yẹ́kúlùn wọ́n mọ̀ sọ pé àìnà látàríkù àlè àti náà lè ṣọ́ ẹ̀rọ mẹ́jìnnún ẹ mọ́ ọkùnrin wèrè ọkùnrin akọrin yìí ṣáwa fi gbogbo aliha ti nà gbogbo àwọn ìlú àtàǹbọ̀ yìí a fi gbogbo wọn lẹ ìṣáìrì majnun nítorí ọ̀rọ̀ tí akọni wèrè yìí sọ fún wa. so la ilaha illallah ẹ̀fọ́rí ni fún Abu Jahl ẹ̀fọ́rí ni fún kíni Abu Lahab kò fẹ́ gbọ́ kò ń ṣe pé kò gbà pé Allah ló dáhùn o ṣùgbọ́n nǹkan tó wà stupid ni kò sọ fún wa wípé Allah nìkan la máa ké pé lagbọ́dọ̀ mọ gúnran fún lagbọ́dọ̀ mọ jẹ́jẹ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó ṣe wípé kí ni à ń pè ní ìjọsìn eléyìí ni tó bí ìjà láàrin anabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn kèfèrí maka àwa náà dẹ̀ mọ bí ìjà yẹn ṣe lọ eléyìí ni tó bí ìjà láàrin anabi nuh alayhi salatu wa salam àti àwọn èèyàn rẹ̀ amọ̀ntẹ́ sọ fún wàkọ́ọ̀lù látàdọ́rùn náà àlèhàtẹ̀kù wọ́n ní ẹ̀yin èèyàn wa ẹ má fi àlìhà yín asọ fún alẹ́ kan ní ìlàhùn nǹkan ṣèjọsìn fún náà pé bẹ́ẹ̀ wàkọ́ọ̀lù látàdọ́rùn náà àlèhàtẹ̀kù wọ́n ní ẹ má fi àlìhà yín lẹ̀ o wàlá tàdọ́rùn náà wà dán ẹ má fi wọ́n dúlẹ̀ o wàlá suwa ẹ má fi suwa o lẹ̀ o wàlá yaghus ẹ má fi Yahud lẹ̀ wàyàrúkọ wà Nasara ẹ má fi Yahud lẹ̀ ẹ má fi Nasru lẹ̀ that is bẹ́ẹ̀ ṣe ń ké pé wọ́n tẹ̀ ń gbóná fún wọn jẹ́ ń jẹ́jẹ́ fún wọn òun náà ni ẹ máa bá a lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìpèsè fún wọn ẹ máa bá a lọ ẹ má tẹ́tí sí nǹkan tí inú ń sọ. the same thing náà ni anabi ibrahim alayhi salatu wassalam wọ́n sọ wọ́n ní usuru wa àwọn alia yẹn ràn wọ́n lọ́wọ́ ẹ protect wọn ọmọ Ibrahim ọmọ ọpọmọ ni bàbá tiẹ̀ tó bí tó bí lọ́mọ ó ń sọ fún wípé rẹ̀ Ibrahim araghibun anta an alihatina ṣó fẹ́ fi àwọn alia wa lẹ̀ ni so a rí i pé pírọ́blẹ́mù pé ká ṣe ìjọsìn fún ọlọ́run ọba Allah nìkan pírọ́blẹ́mù tí ó ń bẹ ni ọ̀rọ̀ pé ó gbà pọ́ lọ́wọ́ bẹ kò bẹ òun kọ́ ni ọ̀rọ̀ Abu Lahab òun kọ́ ni ọ̀rọ̀ Abu Jahl òun kọ́ ni ọ̀rọ̀ Namurud gbogbo wọn gbà pọ́n wọn bá ń bẹ wọn gbà pọ́n ló ń ṣe jẹ̀mú fáwọn. ọlọ́run bá ń sọ láàyè nínú Al-Qur'an ó ní wàlá isa alitaun tó bá bèèrè lọ man khalaqahum ta ló dá yìí ìyá kúló ńlá wọn ní Allah wàlá isa alitaun tó bá bèèrè lọ man khalaqa samawati wal arda ta ló dá sánmà àti ilẹ̀ ìyá kúló ńlá wọn ní Allah ṣùgbọ́n ẹni tó gbà yí pé Allah ló dá sánmà àti ilẹ̀ ló dẹ́hùn tó bá di pé bọ aláì ló yẹ kó o fi ìjọsìn rẹ fún òun nìkan ló yẹ kó o mọ gúnran fún kó o mọ képe kó o mọ jẹjẹ fún kó o mọ gbáralé láyè tó yẹ kó o ti gbáralé kó o mọ kó o mọ tọrọ nǹkan lọ́wọ́ ẹ láyè tó yẹ kó o nìkan ló kó o tọrọ nǹkan lọ́dọ̀ ẹ tán bá ti gbọ́ yẹn wọ́n á dà sí rọ́ọ̀fù ni pé no bá a ṣe bá bàbá tiwa tó ń ṣe là á ṣe máa ṣe lónìí àmì ẹni tí a sọ pé òun gbọ́ lọ́wọ́ ń ṣe alóhùn ka yàsìn tán òun fẹ́ ka kíni kútùbà rẹ̀ pọ̀ mọ́ òun ka ìzáwákà tán òun fẹ́ ka kútùbà rẹ̀ sí òun ka iná fatahana tán òun fẹ́ ka kíni kútùbà rẹ̀ sí ẹ máa gbọ́ kíni àjíbú yàrá kọ̀yà ìlú yàrá kọ̀yà mi ta ló ń yàrá kọ̀yà rawani àtọwà ní ìcháàjì rawani àtọwà ní ìcháàjì àwọn wá ní kó máa tádìrà wá ní àyẹ̀hẹ́ àwọn màláìkà kan ni lọ sínú súrátù sábà kó gbọ́n tó lọ́wọ́ bá sọ ọlọ́run bá ní wa yawma yahshuruhum jami'an ọlọ́run bá ní ìjọ tó ń kó gbogbo àwọn èèyàn jọ summa yaqulu lil màláìkà wọ́n máa bè lọ àwọn màláìkà àáwùlà iyyakum kanu ya'budun àwọn yìí ẹ̀wọ̀ wọn wọn lẹ́yìn làwọn ń ṣèjọsìn fún àwọn màláìkà ní subhanaka mímọ́ rẹ̀ ọlọ́run bá anta waliyuna min duni wọ́n lọ gá tí wàá wà mú kankan pa wọn o balkanu ya'buduna al-jinn àlùjànnú náà ṣe jọ́sìn fún aktharu minhum èyí tó pọ̀ nínú wọn tó pọ̀ jù wọ́n sọ pé kathirun minhum aktharuhum èyí tó pọ̀ jù nínú wọn bí mu'minun náà nígbàgbọ́ nù kíni ìmọ̀ àpàlùjànnú ẹlòmíràn máa fi yan gàn nísìnyí máa fọ́ láwọn àṣírí kan àwọn iṣẹ́ kan tó wà máa fà wọn lọ fà yá ṣakaṣakaṣaka yá yìí yá tàntúṣu wọn fà arwa bíla sàrà bá bíla àwọn afa orúkọ àlùjọ̀nù ló ń pè kò ń ṣe orúkọ màláìka torí pé inú súra yìí ọlọ́wọ́ bá dé káwọn màláìka sọ̀rọ̀ ìpè àwa kọ́ wà ní kankan ṣe pẹ̀lú wọn so orúkọ àlùjọ̀nù ló ń pè yóò ní kí ni àwọn ni wọ́n di sura yẹn mú. àwọn náà ti súra yẹn mú yóò máa porúkọ àlùjọ̀nù jẹ́mọ́ ẹni tó ń pe àlùjọ̀nù àtẹni tó ń pe omi àtẹni tó ń pe Ọ̀ṣun Òṣogbo nǹkan náà ni wọ́n kò sí yàtọ̀ gbogbo ẹni tó bá ń ké pe ẹ̀dọ́ Ọlọ́run Ọba níbi nǹkan tó yẹ kó ti ké pe Ọlọ́run Ọba Allah fa huwa mushrikun kafir ẹlẹ́bọ ni la yu'minu billah onígbàgbọ́ ní Ọlọ́run Ọba èlé sọ pé àbò ah, gbàpọ́lọ́ ọba ń bẹ kéèyàn gbàpọ́lọ́ ọba ń bẹ tó bá ṣe pé yẹn ló fẹ́ fi fún yàn pass mark Abu Lahab fil janna àbí Abu Jahl fil janna Fir'aun fil janna Iblis fil janna tó bá ṣe pé yẹn ni ṣùgbọ́n tí wọ́n bá gbà pé ah, ọlọ́run ti sọ pé àwọn yìí náná ń lọ òkè bọ́ question wa ni pé bọ́ wọ́n gbà pé ọlọ́run ọba ń bẹ so ká gbà pé ọlọ́run ọba ń bẹ kò tó kódà ká gbà pé òun ló ń ṣèjẹ ẹ̀mú fún wa kò tó ọ̀rọ̀ yẹn ni ká gbà o ṣùgbọ́n kò tó a gbọ́dọ̀ fún un ní ẹ̀tọ́ tó yẹ ká fún un ní iṣẹ́ tó ń jáde lọ́wọ́ tiwa kò fẹ́ gúnran fasalli li rabbika wanhar ọlọ́wọ́n ọba rẹ ni ó kírun fún kó lè gúnran fún ó gbọ́dọ̀ gúnran fún nǹkan mìíràn. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين Ọlọ́run ní rí ànábì anáàsù fún wọn ìrun tèmi ń kí ẹran tí mò ń dú ìṣẹ̀mí mi àìsí mi mọ́ lílá aláàlú ni mi ní kírun fún nǹkan mi bẹ́ẹ̀ ni mi ní gbóná fún nǹkan mi bí mo rẹ̀ ṣe ń bẹ yìí mo mọ̀ pé Ọlọ́run bá ló ní máa bẹ tí ìgbà tó sí mọ́ òun ló ní kí n má sí ma lila rabbil alamin ọba gbogbo àgbáyé wa bi dhalika umirtu nítorí ọba pàmí láṣẹ wa ana awwalul muslimin èmi lẹni tó kọ́ juwọ́lẹ̀ fún ọlọ́wọ́n bá nu gbogbo yìí tó àwọn àfáà mọ̀ fún wa tàwídù rùbùbíyà ń bẹ ìmú ọlọ́wọ́ ọba ṣoṣo nípa pé kí ni òun ló dá wa ló ń ṣe jẹ̀mú fún wa òun ló lè pa wá òun ló ní ká máa bẹ tawhid kan nìyẹn ṣùgbọ́n tí yẹn bá ló ń gbà yẹn gbọ́ tí ó gbà kejì gbọ́ tó ń pè ní tawhidu olóhìyà ìgbà tó ti lọ gbà pẹ́lú ọba ló ṣe jẹ mú fún ẹ ló dẹ dẹ́ẹ̀nù nìkan ló gbọ́dọ̀ ṣèjọ́sìn fún má pín ìjọ́sìn láàrin ọlọ́wọ́n ọba àti ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan ó gbọ́dọ̀ pín ìjọ́sìn láàrin ọlọ́wọ́n ọba àti ànábì ọlọ́wọ́n odidi ànábì ọlọ́run a gbọ́dọ̀ pín ìjọsìn láàrin ọlọ́run àti ànábì ọlọ́run ọlọ́run bá lọ́wọ́ mọ̀bẹ́ lọ́wọ́ ànábì Ìsá alayhi salatu wassalam a anta qulta linnasi takhiduni wa ummiya ilahayni min dunillah ìrẹ̀ Ìsá ṣé wọ́n lọ ní káwọn èèyàn mú wọ àtìyá rẹ̀ ní ilahayn ìlà nǹkan méjì tán ń ṣèjọ́sìn fún min dunillah káfíà lálẹ́ anabi israel máa fèsì pé kí subhanaka mímọ́ rẹ̀ ọlọ́mọ bá máa yẹ kúrò àkúlà máa lè sàlẹ̀ bí hapi ìtí òun ṣètọ́ mi mi gbọ́dọ̀ sọ máa kùtù láwọn ilé àmọ́ amárítà ní ibi ètò ìpamọ́ láṣẹ pé kí n sọ fún ọ lèmi sọ fún ọ àní ibodò lọ ìpè ẹ̀sìn ọlọ́run ọba rọ́bì ọba tó dá mi tó ń ṣèjẹ́ ẹ̀mú fún mi wọ́n rọ́bà kù àtọ́ba tó dẹ̀yìn náà ọ̀rọ̀ anábì Isa ní àyẹ́sọ̀rọ̀ nínú Al-Qur'an Karim àwọn tó ń ṣe jọ́sìn fún kọ́bọ̀ náà ti rí mushrikun mushrikun ẹlẹ́bọ ni wọ́n eléyìí lọ́lọ́wọ́ sọ pé laqad kafara alladhina qalu inna Allaha wal-Masih gbogbo ẹni tí ó rètí màsíhù tó rètí ẹ̀ sí lẹ́wù ìlà kèfèrí ni wọ́n jàmáà yá ayọ́ alladhina amanu aminu billah òun la ṣe ń bá yìí aminu billah àti débi kíni rasul àmọ́ èèyàn tó ti di kèfèrí lọ látara ìmánu billah ẹlòmí ọ̀rọ̀ gba díẹ̀ gbọ́ kò ní gba ìlú gbọ́ lọ́lọ́wọ́ bá fi sọ́nu surati Yusuf wa ma yuminu aksaruhum billah illa wa hum mushrikun ọlọ́ni tó pọ̀ jù ọlọ́run bó sọ pé wàá máa yóò mínú kathiru minhum ó ní wàá máa yóò mínú aktharuhum billah èyí tó pọ̀ jù wọn ò ní gba Allah gbọ́ illa wa hum mushrikun àfi kan tún máa ṣe kí ni kan tún máa ṣe ṣírìkù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti yanjú ẹ̀ pé inna Allaha la yaghfiru an yushraka bihi kéèyàn ṣe ṣírùkù pẹ̀lú wọn lọ́wọ́ bá wọn ò ní ṣàforíjì fún wọn ó dẹ̀ sọnù èyí tó pọ̀ jù nu ò ní gbọ́ lọ́wọ́ ọba bọ́ àfikún tó máa ṣe ṣírkù ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé kí ni innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ẹni tó bá ṣe ṣírkù pẹ̀lú ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ti ṣe al-janna léèwọ̀ fún wa ma'wahu an-nar ibi tí ó dé sí inú náà ni wa ma lizzalimina min ansar àwọn tó ń ṣe àbòsí fúnra wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ so nípa al-imanu billah ìnígbàgbọ́nu ọlọ́wọ́ ọba òun lélẹ́yìí tá a bá yìí ká má ti sọ rasul ká má ti sọ kitab ká má ti sọ aliyom al-akhir ká má ti sọ al-qadar ìkọ̀kan náà àwọn kẹta sọ kalẹ̀ yìí nìyẹn amáyé àwọn èèyàn tá ti ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá ń bẹ amáyé àwọn èèyàn tá ti ṣe kẹfìrí pẹ̀lú Ọlọ́run bá ń bẹ olóòjẹ́ pé olórí nǹkan tá a gbọ́dọ̀ máa kọ́ nípa àlàkìdà tó sọ̀hìhà àkìdà tó lálàáfíà gẹ́gẹ́ bí n ta sọ kò sẹ́ni tí ò lákìdà kò sí ẹni tí ò ní àkìdà ẹni tí ò ní bìlíìfù ní ọlọ́run àkìdà tiẹ̀ nìyẹn n tó di ọkàn ẹ̀ lé lórí nìyẹn ẹni tó yẹ ló nígbàgbọ́ pọ́nlọ́n ọba ń bẹ àkìdà tiẹ̀ nu ṣùgbọ́n àkìdà ẹ̀ gbọ́dọ̀ jẹ́ àkìdà sọ̀hìhà àkìdà tó lálàáfíà tó ṣe pé ànábì sọ̀rọ̀ lásán fún wa tó bá ti yàtọ̀ sí fàyè àkìdà tó fásidà bá àtìlà àkìdà tó bàjẹ́ ni so jama irú àwọn ìjòkó báyìí ẹ jẹ́ ká ní táìmù fún un ẹlòmíín yóò máa parọ́ àwọn alùsùnà àwọn alùsùnà ẹ jẹ́ kó sọ̀rọ̀ nípa Allah Allah kó sọ̀rọ̀ nípa Allah ẹ rí i pé nǹkan tí àwọn alùbídàí wọlkófure tí wọ́n ní ní àdìọ́kàn pọ̀ ọlọ́wọ́n ọba náà nígbà wọn ṣùgbọ́n pẹ́rẹ́kì àwọn alùsùnà ṣùgbọ́n àṣírí òtún torí pé kí ni kò ní opportunity láti sọ tó sọ kí ni tó di sọkàn nípa Allah kò ní opportunity àti sọ síta tó bá sọ̀rọ̀ síta ẹ mọ̀ pé pàǹtí ló ń bẹnu àdìọ́kàn rẹ̀ torí náà àwọn ìjókòó tán ti ń kọ́ àkídà sọ̀híhà agbọ́dọ̀ wáyé ká máa dùkọ́ àwọn dùkú yẹn ẹ̀kọ́ aláǹfààní rẹ̀ àǹfààní ẹ̀ náà ni pé kí ni yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat àwọn tán nígbàgbọ́ yẹn tán ní ìmọ̀ nìyẹn ọlọ́run bó máa gbé wọn ga nípò yẹn ẹni tí ó bá dẹ̀ ti ní ìmánì ọlọ́wọ́ bá ní kí ni fọ̀kọ̀dọ́ládọ́lá lẹ́nu báyìí ó ti sọ̀rọ̀ ní àmì tó fojú hàn so àǹfààní ń fún aláyé ń bí lálkìyàmá walaw anna ahlal qura amanu wattaqaw àwọn tí wọ́n ń bẹ láwọn ìlú yẹn tó bá ṣe pé wọ́n ní mọ́ọ̀nì ní tápáyọ̀ ọlọ́run ọba láfàdáhìnà àlẹ́yìn bàràkàtì minas samai wal ard àbáṣe àlùbáríkà fún wọn láti sánmà àtìlẹ̀ walakin kadhabu ṣùgbọ́n wọ́n pè ní rọ́ọ̀nì ká nípa ní mọ́ọ̀nì nílùú lóra yìí ni àbárí bá ṣe máa gbádùn gbogbo bá mọ́ ọ̀rọ̀ fún wa security ó gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí imani insecurity torí pé imani yẹn ni ó máa sọ fún ẹ má ẹni tí ò bá ti sí imani lára ẹ̀ nìyí ìròrí survival of the fittest òun ni ó gbé sórí lọ jalè kó bọ́ọ̀gù lé àwọn èèyàn páwọn èèyàn lẹ́kún bàtà àwọn èèyàn jẹ́ láti kéde torí kí wọ́n lè bá survive torí pé wọ́n ni the fittest ṣùgbọ́n ẹni tí mọ́ni bá ń bẹ lára ẹ̀ yóò mọ̀ òkè ọlọ́wọ́n bò fẹ́lẹ̀ yìí ọlọ́wọ́n bò fẹ́lẹ̀ yìí ọlọ́wọ́n bò fẹ́lẹ̀ yìí ọlọ́wọ́n bò fẹ́lẹ̀ yìí ntọ́lọ́wọ́n fẹ́ ni ntọ́lọ́wọ́n fẹ́ ni so èmi gbà pé ntọ́lọ́wọ́n bá fẹ́ nìyí mo dẹ̀ ń ṣe é ntọ́lọ́wọ́ bá fẹ́ ni mò ń ṣe ntọ́lọ́wọ́ bò fẹ́ ni mo jìnnà sí ìwọ náà gbà eléyìí náà gbà jẹ́mọ́ bóòlù àṣẹ ní ní àwùjọ tí ó lálàáfíà bóòlù àṣẹ ní ní àwùjọ tí ó mọ̀ ṣàánú ara wọn. ọlọ́wọ́ bá fi sọ fún wa pé kí n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa man a'rada an dhikri ẹ̀ tó bá gún ikú ròbì ìrántí mi ọlọ́wọ́ fa inna lahu ma'ishatan ìjà yẹrù dúró ìjà yẹrù wọ́n rì. ونحشر يوم القيامة عما تبا رجنب من القيامة عبد الله فوجو قال ربي لما حشرتني عما يوني رولوما مورين أنباتي من بلاي كليت أبن الله فوجو وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ọlọ́wà ní bẹ́ẹ̀ ni ìgbà tó bẹ láyé ṣe bó fi àwọn ọlọ́wà bẹ́ẹ̀ fànàsí ìta ìwọ náà ní níkà kún fún ẹ lónìí ìyá ni ó jẹ tiẹ kọlọ ọmọ ṣètò wa níyà kọlọ ọmọ subhanahu wa ta'ala kí ó fún wa ní ìmánì ó ṣàlékún ìmánì fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan tá a ṣe tá a sọ tá a fi rí ojú ọlọ́run bá kọ́lọ́run bá kó fún wa sọ kó fún wa ṣe àwọn nǹkan tá a ṣe tá a sọ tá a fi rí ìbínú rẹ kọ́lọ́run bá kó yà wáyà kọ́lọ́run bá kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lè sí ojú ọ̀nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك جزاكم الله خير أدوك فولون آه، أما أستاذ هو عبد الكريم جمعة أولا ما سباشي دارا والله المسؤول عن يطيل أموركم في دين الإسلام